بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وعنا معهم بعفوك ورحمتك يا أرحم الراحمين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله سبحانه وتعالى باتي وتشانوا كاتم بيننا على إني أروي أن يلون با لوري أو أوري tí ó ṣe fún wa lọ́lọ́kọ̀ òjò kan abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kò mọ́ ṣàgbà ramadan wa tọdún yìí àtàwọn ìta tí ń gbà àtàwọn ìta tó mọ̀ gbà kò mọ́ ṣàmọ̀ gbà lọ́wọ́ wa ní ìjọsìn. ahadiyo nabi imana anabiwa muhammad sallallahu alayhi wa sallam ní kalẹ̀ sí etí ìgbọ́ wa léyìí tí ilékè wa maadu umar bin al-khattab tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kì í ṣàjẹ́ kí ẹ̀mí ilékè náà kó gùn lórí tawhid àti sunnah anabiwa muhammad sallallahu alayhi wa ẹ̀rẹ́ tí wọ́n ti fi ṣe àǹfààní fún wa ní àárọ̀ yìí àná ni àwọn afáwa tí wọ́n ti ń bá wa sọ láti tipẹ́tipẹ́ àná látún mọ́ lò láàárọ̀ iná ọlọ́mọṣàjẹ́kẹ́mi wọ́n gùn fún wa fàdílà tó sheikh abu musab ibrahim ibn saleh aganja kọlọ́mbà kọmọṣà bá ṣe dáadáa fún wa ètò wọ́n fi bá sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni alìmánu bilkutub nínú àwọn ìpìlẹ̀ gbàgbọ́ tó yẹ kí àwọn mùsùlùmí ká ní òun náà ni ká ní gbàgbọ́ sí àwọn tíra kí làwọn tíra kí ni ìgbàgbọ́ tó yẹ ká ní sí wọn ẹ̀jẹ̀ àtẹ́tí ká gbọ́ wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ bisimilah. الحمد لله رب العالمين والصلاة والسلام على نور الحق المبين محمد بن عبد الله وعلى آله وأصحابه وعلينا أجمعين ọ̀pẹ́ni fún ọlọ́run ọba ọba tí ó tó ń fojú rere mọ́ wa àdúpẹ́ fún ayìn lọ́ba àtọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ kọ́mọ́sá àforíjì àwọn ẹ̀sẹ̀ wa fún wa kọ́ wá jogun ìkìláàsì tó pé fún wa nínú àwọn iṣẹ́ ìjọsìn wa èyí tí a tó mọ mẹ́nu kàn lábẹ́ usul iman àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí òun náà ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí a mọ̀ sí alìmánu bilikotobi ìnígbàgbọ́ sí àwọn tí rọ ọlọ́run ọba àkọ́ni pé tá a bá ní kotobi jámù kìtàbí ni ìjámù yẹn ni pé plural ló jẹ́ fún gbólóhùn kitab tí ń ṣe mufrod tá a lè pè ní singular ìtumọ̀ rẹ̀ sì ní nǹkan tá a kọ nǹkan tá a kọ tá a bá wá ń dákọ nípa tíra àwọn tíra tó yẹ ká nígbàgbọ́ sí kí ni àgbọ́yé tá à ń pè láwọn tíra yìí gan tàbá láwọn tíra tó lọ́wọ́n bá aláàsọ kalẹ̀ kí ni àgbọ́yé tá à níbẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ gangan nínú ẹ̀sìn wa òun náà ni pé alkutubu lẹ́tì anzalaha ta'ala ala rusulihi rahmata lil khalik àwọn tíra tọ́lọ́wọ́n ọba aláṣubuhana wa ta'ala tó sọ̀kalẹ̀ fún àwọn òjíṣẹ́ rẹ̀ kó lè jẹ́ àánú fáwa tá a jẹ́ ẹ̀dá láyé àwọn tíra tá à ń sọ nìyẹn tá a ní ká nígbàgbọ́ sí tó jẹ́ pé dandan lèmi àti gbọ́dọ̀ nígbàgbọ́ sáwọn nǹkan yìí àwọn nǹkan tíra tọ́lọ́wọ́n ọba aláṣọkalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ tí ń sàwọn ànábì ọlọ́wọ́n ọba tọ̀ àwọn ànábì ọlọ́wọ́n ọba yìí tíra tọ́lọ́wọ́n wá sọ̀kalẹ̀ fún wa yìí ọ sọ̀kalẹ̀ kó lè máa jẹ́ ìkẹ́ fún gbogbo ẹ̀dá wàhídá ayatan láhùn kó sì máa jẹ́ tí ọmọ tó àwọn èèyàn sọ́nà lè yẹ́sẹ̀ lo bíha ilà sa àdá ti him fi dúnìyà wà láàkìrà kò sí nǹkan kan tá a fẹ́ rí látara àwọn tíra yìí kí la fẹ́ rí látara kùránì kí la fẹ́ rí látara yẹnì injil kí la fẹ́ rí látara taurat ju bẹ́ẹ̀ lọ afẹ́ fi soríire ayé àti tàlìkìámà láti ibẹ̀ tẹ́lẹ̀ yìí túmọ̀ sí pé gbogbo tíra ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ pátápátá níta fẹ́ mú látàrẹ̀ tọ́lọ́run torí ẹ̀ sọ̀kalẹ̀ náà ni pé ká lè mú ìmọ̀ náà wá ká sì lè tibẹ̀ rí oríire ayé àti tàlẹ̀kẹ̀ àmọ̀ ajá sí pé níta bá ti láà nílò òwe tọ́lọ́run tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fáwọn òjíṣẹ́ rẹ̀ èyí tọ́hàn náà ni tó sì dájú ni pé kò ní sí ti ń jẹ́ oríire fún gbogbo ẹni tó bá lòun ò ní lo tíra ọlọ́run ọba pàápàá jùlọ èyí tí tíra ti máa ń bẹ tí ń exist lásìkò ọgbà tí ànábì rẹ̀ sì ń ṣe kíni ti ń bẹ eléyìí náà ni tíra ìta sì gbọdọ̀ máa lò tó jẹ́ sí pé ní lásìkò yìí tíra ta lè lò tí àǹtí iṣẹ́ tá a gbé fún ànábì iṣẹ́ ànábì tó dásìkò yìí òun náà ní sí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tí ọjọ́ agbọ̀rọ̀ nígbàgbọ́ sí iṣẹ́ yẹn òun náà sì ni ọmọ àtàlẹ́kẹ̀ àmọ́ fi dé àwọn tíra yìí wá pọ̀ ọlọ́run bá aláàṣì ní ká nígbàgbọ́ sí wọn àwọn àyà sì pọ̀ tí fi ń sọ nípa pé agbọ̀dọ̀ nígbàgbọ́ sí gbogbo tíra tó ń sọ kalẹ̀ pàápàá jùlọ tánábì kọ̀ọ̀kan tí bá ti ń bẹ tí iṣẹ́ rẹ̀ sì ń bẹ kó tó di pa ànábì mi sì kíni yóò dé agbọ̀dọ̀ mọ nígbàgbọ́ sí àwọn tíra yẹn tánábì yẹn ọ̀bá rẹ̀ tó sí mọ́ ni á nígbàgbọ́ sí tíra yẹn akọ̀gbọ̀rọ̀ gbà pé òfin inú rẹ̀ ò sí kíni kò ṣiṣẹ́ mọ́ nígbà tánábì mi ti dé tí wọ́n sì ti gbé tíra tiẹ̀ náà fún un torí ìdí eléyìí nínú àwọn ẹ̀rí èyí tí ń tọ́ka sí pé a gbọ́dọ̀ nígbàgbọ́ sí àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba òun náà ni ọ̀rọ̀ tí ń bẹnu sọ́dọ̀tò ṣòro aya fifteen tọ́lọ́run bá aláǹ sọ́fà nàbí wa muhammad pé wàkúlẹ̀ àmọ́ntún bímọ anzalọ́lọ́hùn mi sọ fún wọn kí mo nígbàgbọ́ sí tọ́lọ́run ọba subahana wàtàhálà tó sọ̀kalẹ̀ nínú àwọn tíra gbogbo tíra tọ́lọ́run sọ fún wọn pé ìrìn ànábì kò nígbàgbọ́ sí tíra ti musa ni ti ti dawudu ní gbogbo ẹni rẹ anabi wa muhammad ni gbàgbọ́ sí wa omere to àni àdìlà bẹ́yìn náà kùn sì sọ fún wọn pé wọ́n pa mí láṣẹ pé kí n máa ṣe déédéé láàrin yín tọ́ eléyìí ni àlàyé nípa ń tàǹpẹ̀ láwọn tíra ọlọ́wọ́n ọba àti tí wọ́n torí ẹ̀ sọ̀ kalẹ̀ àtàwọn tí wọ́n sọ̀ kalẹ̀ fún tọ́ àwọn mùsùlùmí àwa ní àwọn ìgbàgbọ́ kan tó gbọ́dọ̀ rinlẹ̀ sí ọkàn wa tá a sì gbọdọ̀ jọ yẹgẹ nígbà kan sáwọn tírọ ọlọ́run ọba yìí gbogbo ẹ̀ pátápátá tó ipá àwọn ìgbàgbọ́ yìí gbogbo ẹni tá a bá bá a lọ́kàn rẹ̀ kìí ṣe mùsùlùmí o kìí ṣe mùsùlùmí o kọ́dà tó bá gba díẹ̀ gbọ́ nínú àwọn ìgbàgbọ́ yìí tí ọba gba àwọn apá kan gbọ́ irú ẹni bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí o torí ẹ̀ lọ́ọ́ fi gbọ́dọ̀ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kárí pé a di àwọn ìgbàgbọ́ yìí mọ́lẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ ní sáwọn tíra yìí a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ pé gbogbo àwọn tíra yìí pátápátá kúlùhà munazzalun min indilá àtọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo ẹ̀ ti wá ọlọ́run ló sọ kùránì kalẹ̀ ọlọ́run ló sọ old testament kalẹ̀ ọlọ́run ló sọ new testament kalẹ̀ ọlọ́run ló sọ zabura kalẹ̀ ọlọ́run ló sọ sófù kalẹ̀ agbọ̀dọ̀ nígbàgbọ́ pé ọlọ́run ọba sọ àwọn tí ọ̀dọ̀ ọlọ́run ọba ni gbogbo nǹkan ẹ̀ ti wá ó sì sọ kalẹ̀ fún àwọn òjíṣẹ́ rẹ̀ kí àwọn òjíṣẹ́ yìí kí wọ́n lè bá àfi fún àwọn àwọn ẹrú ọlọ́run ọba kásìgbà kó àwọn tíra ìgbó gbẹ pátápátá ó kún fún òdodo ó sì kún fún ìmọ̀nà eléyìí làkọ́kọ́ gbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí wọn tó bá ń dáòtù pé ànábì ló mú kọ́ránì wá àbọ̀ ń dáòtù pé ẹ̀yìnsá òun ló mú new testament wá tó ti ń rò bẹ́ẹ̀ tó rò pé àbóhun gangan ló ní fúnra rẹ̀ ni àbóhun lọ́ da òun fúnra rẹ̀ tí èsì pọ́lọ́wọ́n ọba ló fi rán àjẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ ni ó ti yẹgẹ ìwọ tó rò pé ànábì wa muhammad sallallahu alayhi wa sallam òun nìkan ló mú kọ́ránì lọ́ da òun fúnra rẹ̀ gẹ́gẹ́ bá àwọn gẹ̀fẹ́rí kan ṣe sọ kò ti mọ̀ pé ìgbàgbọ́ rẹ̀ kò clear nìyẹn lọ́dọ̀ ọlọ́run ọba àlá lára àgbàgbọ́ tá a tún gbọ́dọ̀ ní sí àwọn àtirọ̀ ọlọ́wọ̀n ọba pátápátá a nígbàgbọ́ sí wọn pé ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ni àwọn ọ̀rọ̀ tí ń bẹ́ ń bẹ̀ láàkàlà àmàgẹ́rì kìí ṣe ọ̀rọ̀ ẹni tó yàtọ̀ sọ́lọ́wọ̀n ọba àlá ọ̀rọ̀ ànábì ò sínú kùránì ọ̀rọ̀ ẹ̀yìnsá ò sínú kùránì kọ́dà tọ́lọ́m bá sọ pé ànábì báyìí ó sọ fáwọn òjíṣẹ́ rẹ̀ wọ́n fún lésì báyìí òun náà tó fún wọn lésì báyìí ọlọ́run lọ sọ ọ̀rọ̀ yẹn ọlọ́run gẹ́gẹ́ ní ń sọ ọkàn fún wa ní ìròyìn ni lápèjúwe nísìn bí ìsìn bá wa sọ̀rọ̀ lọ́wọ́ yìí nísìn tá à ń ṣe wáàṣì lọ́wọ́ yìí nísìn èmi ni mò ń sọ̀rọ̀ yìí ó ti yé èmi ni mò ń sọ bó ti jẹ́ pọ̀rọ̀ ọlọ́run ọba là ń kóòtì àti ọ̀rọ̀ anábìwá muhammed làṣíkìnì là ń kóòtì fún wa àmẹ́mi ni mò ń sọ bẹ́ẹ̀ náà ni gbogbo tó bá ṣẹlẹ̀ nú alukọ̀rọ̀hánì àbí ń bí àwọn tírọ̀ ọlọ́run ọba agbọ̀rọ̀ a gbà pé kòránì ti ń bẹ wájú wa yẹn o takallama biha hakiko kamashaha wàhálà wájihì lẹ́dí àrọ́dà ọlọ́run ọba gangan fúnra rẹ̀ lọ́sọ̀rọ̀ ti ń bẹ nù rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́ lérí ọ̀nà tó wù ú láti fi sọ̀rọ̀ yẹn famini halimasimu omini homi wọrọ hijab n sì ń bẹ nínú àwọn tíra ọlọ́run ọba àwọn ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ sínú tíra yìí tó ṣe pé wọ́n gbọ́ àwọn ànábì gbọ́ látọ̀dọ̀ rẹ̀ ni mi wọ̀rọ̀ hijab yẹn ni pé lẹ́yìn gàgá ni wọ́n ti gbọ́ láì ṣe pé ẹnìkan tiẹ̀ wá ṣe kínni ọ jẹ́ alátaga láàrin wọn àbí ẹni tó ṣe pé kínni ẹni tí ọmọ bá wọn tú ọ̀rọ̀ kò sí ńbẹ́ńbẹ́ tí wọ́n gbọ́ bẹ́ẹ̀ níṣẹ́ ń bẹ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba yìí tó ṣe pé ọlọ́run ọba sẹ́ǹdì rẹ̀ sáwọn ànábì ọlọ́run ọba ni true àwọn ànábì true àwọn tí wọ́n jòjì sẹ́nu àwọn mọ̀láìkà bíi mọ̀láìkà jìbìrìlù gẹ́gẹ́ bí ọlọ́run ọba aláàṣẹ sọ fún wa nínú alukur'an kareem sóràtò ṣòro aya 51. one ọlọ́ni wọ́n máa ká ní libasari ní anyuka limahu lọ́hu ilà wàhàyà ọlọ́ni kò tọ́ fún ẹ̀dá kankan kọ́lọ́wọ́n ọba kọ́ bá a sọ̀rọ̀ àyàfi kọjẹ́ revolution látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba awomi ń wọ̀rọ̀ hijabin àbí kọjẹ́ pé ọlọ́wọ́n ọba sọ̀rọ̀ lẹ́yìn gàgá awo yorì sùlù rọ̀sọ́lan fayo ìhìyàbí àbí kọjẹ́ máa ya ṣááwò ìyẹn pé bí ọlọ́run bá subhanahu wa ta'ala bó bá ṣe fẹ́ kí wọ́n sẹ́ndẹ̀ sí aliyun hakim tọ́ eléyìí pé gbogbo àwọn ọ̀rọ̀ tí ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run ọba tíra ọlọ́run ọba èyí tá a mọ̀ àtẹ̀yí tó ti parẹ́ nú ẹ̀ àtẹ̀yí tí sì ń bẹ dì ti ń bẹ níwájú àwa mùsùlùmí gbogbo ti bẹ ń bẹ pátápátá ọ̀rọ̀ ọba ẹ̀rí inú táàfin mọ̀pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ẹ̀rí pàtọ́lọ́mọba kúl uwallahu ahad sọ pé ọlọ́run ọbẹ̀ ọ̀kan ni ẹ rí i pé ànábì ò ní yí padà ànábì ò tún ní kúl náà ni kúl náà ni tọ́ lọ́wọ́ ni ọlọ́run máa ní pé kí ni kúl àwọn òdòbẹ̀rẹ̀ bíi falak tọ́ kúl àwọn òdòbẹ̀rẹ̀ bíi falak sọ pé ọlọ́run ọba mọ́sádìí ọlọ́run ọba ọba tó ní àfẹ̀mọ́júmọ́ tọ́ ànábì náà tó wí bẹ́ẹ̀ ni ajẹ́ pé bọ́lọ̀ bá ṣe ní kó wí náà ní sí kí ní fi ní ti ń wí yẹn so eléyìí ni ọgọ̀rọ̀ jẹ́ ti yóò rinlẹ̀ sínú ìgbàgbọ́ wa nínú tá a tún gbọ́dọ̀ gbọ́yé lábẹ́ pé àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba yìí ta ní bẹ nínú rẹ̀ èyí tó ṣe pé ànábì ọlọ́run ọba ọgbọ dàrẹ́ẹ̀tì lẹ́yìn gàgá ni ìgbà míì sì ní mọ̀láìka jibril ni ó mú wá fún wọn bákan náà nígbà míì ọlọ́run ọba máa fọwọ́ rẹ̀ kọ àwọn nǹkan yẹn tí ó gbé láwọn ànábì ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọkọ̀ pẹ̀lú ọwọ́ rẹ̀ yóò gbé láwọn ànábì ọlọ́run ọba lọ́wọ́ bí èyí tó sọ fún wa nínú alukur'an suratul araf verse one forty five ọlọ́run ní pé wọ́kàtàbí náà láhùn fil aro alwaahi ọlọ́run la wa kọ fún sínú wàhálà minkul lè ṣe ìhìn mọ̀ọ́ìdọ̀ tán wọ̀tẹ̀ fúsílà a kọ fún níbi gbogbo nǹkan a kọ àwọn nǹkan tó jẹ́ wàásí fún a sì ṣe àlàyé gbogbo nǹkan fún a ṣe àlàyé gbogbo nǹkan fún ìkúlù lè ṣe ìhìn ìyẹn pé a ṣe àlàyé gbogbo nǹkan fọ́ sí wẹ́wẹ́ fún fàkùdíhà bí kò wù ọlọ́run wa sọ fún ànábì ọlọ́run báyìí pé kí wọn sì kí kó mú lọ́wọ́ pẹ̀lú agbára wà á mọ̀rẹ̀ kọ́ òmẹ̀ka ìyàkùdó kò sọ fáwọn ìjọ rẹ náà káwọn náà sì kí kí wọ́n gbá ọ̀rọ̀ yẹn mú àwọn tó bá dáa jù nínú rẹ̀ kí wọ́n rí pé àwọn lò wọ́n fi ṣẹ̀ṣẹ̀ tọ̀ ìdí nìyẹn tí a fi ń sọ fún wa pé gbogbo ohun tí máa ń bẹ nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run pátápátá ká lè mọ̀ pé agba ọlọ́run ọba gbá àbá nígbàgbọ́ sáwọn tírọ̀ ọlọ́run ọba yìí ọgbọ̀rọ̀ jẹ́ gbogbo tí ń bẹ ń bẹ agbọ̀rọ̀ gbà pé ọ̀rọ̀ ọlọ́run ọba náà ni ìgbàgbọ́ kẹta tá a gbọ́dọ̀ ní sí àwọn tírọ̀ ọlọ́run ọba agbọ̀rọ̀ nígbàgbọ́ pé gbogbo ohun tí ń bẹ nínú àwọn tírà yìí nínú àwọn òfin pátápátá yìí وأنه كان واجبا على الأمم الذين نزلت إليهم هذه الكتب agbọ́dọ̀ gbàgbé gbogbo àwọn òfin tí ń bẹ̀ ń bẹ̀ yìí ọ̀ràn èèyàn ni fún àwọn ìjọ títíra yìí sọ̀kalẹ̀ fún wọ́n sì gbọ́dọ̀ tẹríba fún àwọn àwọn òfin inú rẹ̀ bákan náà wọ́n sì gbọ́dọ̀ máa fi tí ń bẹ nínú tíra yẹn wọ́n gbọ́dọ̀ máa fi dájọ́ gbogbo èèyàn pátápátá tí ọlọ́run ọba sọ kùránì kalẹ̀ fún àtọ́sọ tíra kankanlẹ̀ fún láta láti tru ànábì kan àbí ká tiẹ̀ sọ pé àwa tá a jẹ́ mùsùlùmí tá à ń bẹ láyé nísìn ìkùránì tó lọ́wọ́ bá sọ̀kalẹ̀ fún wa látọ̀rọ̀ ànábì wa muhammed sallallahu alayhi wa sallam nínú tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni pé gbogbo òfin tí ń bẹ́ nù rẹ̀ gbogbo ẹ̀ lágbọ́dọ̀ máa lò ètò ní ká òfin tọ́lọ̀ ní ẹni tó bá jalè ẹgẹ e lọ́wọ́ gbogbo ẹ̀ lágbọ́dọ̀ máa lò òfin tọ́lọ̀ ní ẹni tó bá ṣe sìnà ẹnà lẹ́gba tó bá jẹ́ni tí ò tí ì níyàwó ńlé ẹnà lẹ́gba ẹni tó ti níyàwó tó ti ní ti ń fẹ́ tọ́wọ́ àdí pé ọ wà lọ́sẹ̀ sìnà ọlọ́run ni ẹ̀sọ̀ pàpàrọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ pé gbogbo òfin ti ń bẹ nú ọ̀rọ̀ ọlọ́run ọba alukuraani gbogbo òfin yìí lagbọ́dọ̀ sí kẹ́ni lagbọ́dọ̀ lò pátápátá ní ìbámu sí ọ̀rọ̀ èyí tí ọlọ́run ọba sọ fún wa nínú alukuraani nígbà tí ọlọ́run ọba aláǹ mahida ayah forty six forty eight ọlọ́run ti ọlọ́run wa bá débi pé wà á ń zàlìna ilé ìkàlùkìtàbà bilhaki musodikan lima bayina yade imina likitabi wa muhaimina ali ọlọ́run ní asọ̀kalẹ̀ fúnra anabi wa muhammad alukurahani yẹn o gbàtí ó dọ́dọ̀ rẹ ó dọ́dọ̀ rẹ pẹ̀lú òdodo ni ń sì ń jẹ́rìí gbé àwọn ntí ń bẹ síwájú rẹ nínú àwọn tíra tó ti wà síwájú rẹ bíi taurat bíi injil bíi sohfu bíi zabura bákan náà wà muhaimina ali ọlọ́run ní kurahani ta sọ̀kalẹ̀ fún ọ yìí o aṣe lọ́gàá léde gbogbo àwọn tíra èyí tó ṣe pé kíni tí tó ti síwájú rẹ̀ anìkọ́mọ̀ wa jọba lé wọn lérí fáhàkọ́mọ̀ bẹ̀yìn náà hùn bímọ anzalọ́lọ́ ọlọ́run rí anábìwá muhammad dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú ta sọ̀kalẹ̀ fún ta sọ̀kalẹ̀ fún wọn wàlá tẹ̀tẹ̀bi àwa ahum àmà jẹ́ akamina lahaki mọ́tẹ̀lẹ́fẹ̀ ẹnu àwọn èèyàn yìí ò nípa àwọn kan tó bá bọ̀ nínú òdodo eléyìí náà tún jẹ́ kan lára ìgbàgbọ́ tọ̀yẹ̀ ká ní sí àwọn tíra ọlọ́run ọba tó túmọ̀ sí pé a mọ̀ lo òfin inú rẹ̀ a mọ̀ fi lo ìgbésí ayé wa àríjọba tí ń bá wa lò ní o àríjọba tí ń mú lò lé wa lérí ni o àbá àti ẹ̀rí agbọ́dọ̀ mọ̀ pé agbọ́dọ̀ mọ̀ pé gbogbo òfin tí ń bẹ nínú tíra ọlọ́run pátápátá pàápàá jùlọ kòránì lásìkò tá a wà gbogbo àwọn tá à ń bẹ láyé òfin yìí lagbọ́dọ̀ sí kínni lagbọ́dọ̀ máa lò tọ́ lára àwọn ìgbàgbọ́ tá ní sáwọn tíra yìí a ní ìgbàgbọ́ pé الاعتقاد بأن جميع الكتب المنزلة يصدق بعضها بعض agbọ́dọ̀ gbà pé gbogbo àwọn tíra yìí pátápátá tọ́lọ́wọ́n ọba aláàsọ̀kalẹ̀ fáwọn ànábì rẹ̀ yìí apá kan wọn máa jẹ́rìí gbé apá kan ní wọn ìtakora wọn wọn ìtakora wọn dára àgbà kó ta gbọ́dọ̀ nínú yẹn kòránì ọ̀wá láti wá tako eh, eh, new testament kò sì wá tako old testament kò wá tako o kò sì wá tako àwọn tíra tó ti síwájú bẹ́ẹ̀ làwọn náà wá tako kòránì ní ti ń bẹ́nu wọn ó ṣe kíni ó ṣe déédéé ara wọn òfin kan lè máa lékún láàrin wọn àbí kò fi nǹkan kọ́ máa pa ìkan rẹ gẹ́gẹ́ bí ọlọ́run ọba subahana watahala bó ṣe sọ nípa alukurahani ọlọ́ni musodikan lima bẹ́yìn àyàdé kurahani tẹ́ rí yẹn o ọ wá sọdọ̀dodo àwọn nǹkan tí ń bẹ ní tí ń bẹ síwájú rẹ̀ nínú àwọn tíra ọlọ́run ọba ọlọ́run tó sọ nípa tàwọ́rọ́ọ̀tì náà nípa nípa ìnjíìlì náà ọlọ́run kíni mùsọ̀dékan lima bẹ́yìn àyàdé mina tàwọ́rọ́ọ̀tì mina tàwọ́rọ́ọ̀tì òun náà wá jẹ́rìí gba ó wá jẹ́rìí ó sì wá gbà lódodo nítò síwájú rẹ̀ nínú tíra tí a mà sí tàwọ́rọ́ọ̀tì tí ń ṣe tíra anabiwa musa aleyhi salatu wa salam eléyìí náà ń bẹ nínú suratul mahida ari ní ibẹ̀ nínú àwọn ìgbàgbọ́ tá a tún gbọ́dọ̀ ní sáwọn tíra ọlọ́wọ́n ọba òun náà ni pé ká nígbàgbọ́ nípa pé àwọn tíra tó ṣe pé wọ́n wá pa tíra míì rẹ̀ nínú àwọn tíra yìí ìyẹn ni pé bí an bí naskal kutubi lóhùlà báàdì ha bí báàdì hakùn ká lọ mọ̀ pé bá a ṣe fi tíra ẹlẹ́ẹ̀kejì àbáwọn tíra míì tó dé lẹ́yìn ara wọn tá a fi wọ́n para wọn rẹ̀ ká mọ̀ pé pípa wọn rẹ̀ yìí òdodo ni bí kòránì ṣe wá pa gbogbo tíra tó ti síwájú rẹ̀ rẹ̀ wàláyé òdodo ni bí ìjìnlẹ̀ ṣe wá pa tàọ̀rọ̀ tàrẹ́ á lè òdodo ni bẹ́ẹ̀ ni àwọn òfin ti ń bẹ nínú wọn náà ni tí fi wọ́n para wọn rẹ́ ká lọ gbà pé ni. ẹ rí i pé anabiwa aisa aleyhi ọba subahana wa ta'ala ó ń sọ nípa rẹ̀ nínú alukur'an ọ wá pa àwọn òfin kan rẹ bàtọ́lọ́wọ́n bá aláà ń sọ nínú sọ́dọ̀tọ̀ ali imran fas fifty ọlọ́run ní pé isa wa ń sọ báyìí fáwọn ìjọ rẹ̀ pé mo wá wàlẹ̀ òhìlà lẹ́kùnrin bá àdọ̀lẹ́dì húrìmà àlẹ́kùn mo wá láti wá sọdẹ̀ fún yín sọdẹ̀ àláàlí fún yín apá kan àwọn nǹkan tí wọ́n ti se léèwọ̀ fún yín tẹ́lẹ̀ nínú àwọn tó ti wà nínú old testament síwájú mo wá láti wá sọ di ẹ̀tọ́ fún yín torí ìdí eléyìí a gbọ́dọ̀ nígbàgbọ́ pé àwọn tíra kan tí wọ́n ń para wọn rẹ́ yìí lára àwọn tíra ọlọ́wọ́n ọba yìí òdodo ni pé wọ́n para wọn rẹ́ wọ́n para wọn rẹ́ ń ò sí ní takora wọn wọ́n kàn fẹ́ pa àwọn ìdájọ́ rẹ ni bẹ́ẹ̀ náà ni kùránì òun náà wá pa gbogbo àwọn tíra tó ti síwájú rẹ̀ ọ wá pa wọn rẹ pé ẹ mọ́ lòfin àwọn èèyàn mọ́ o kọ́tàkó wọn ọkàn ni ẹ mọ́ lò àwọn èèyàn mọ́ o kùránì yìí nìkan ni kẹ́ ẹ máa lò lọ́lọ́wọ́n bá aláàfin sọ fún wa nínú alukùránì nípa kùránì yìí sóràtọ̀ alẹ́ imran verse eighty five ọlọ́run ní wàmọ̀ yẹ́ bitọ́gì gẹ́yẹ̀rọ lè islam dìínà ẹnikẹ́ni tó bá lọ wẹ́ẹ̀sì míì lẹ́yìn islam tá a gbé fún anabi fàlàyé yóò kọ́ bala mínú ọlọ́run láàrin gbà lọ́wọ́ rẹ̀ wọ́n wúwa fẹ́lẹ́ àkírọ̀ tí lọ kọ́ sírín ọlọ́run tó bá di jọ́ gbẹ̀dà rẹ̀ kìámà ẹni náà máa wà nínú àwọn tí yóò sọ̀fò ní ọlọ́run mọ́jẹ́ ní rẹ́nì ipa òfin rẹ́nì kò túmọ̀ sí nǹkan kan ntí sì ń yẹ six dash gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni ó ti yé òun ní ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala àbí tí anabi wa muhammad sọ nípa anabi wa musa anabi ní laukana musa hayyan ma wa sí ahu illa an yẹ tẹ̀bi àní tí anabi musa bá ń bẹ láyé dásìkò yìí ni kò ní lo old testament mọ́ ntí ó kù náà níbi kọ́ mọ́ lo kọ́ránì wọn láti fi dájọ́ tó túmọ̀ sí gbogbo àwa tá à ń bẹ lásìkò yìí àwa tá à ń ṣe ìsìláàmù ni káka ìsìláàmù wa kún dáadáa ká tún bá ìrànjú káàkiri mọ́ àwa tá à sì sí ìsìláàmù ká gbìyànjú ká wá padà sínú ìsìláàmù torí pé káwọn ànábì ọlọ́wọ́n ọba náà nì tí wọ́n bá ń bẹ láyé dì sí ẹ̀sìn ànábì yìí nìkan náà ni wọ́n mọ̀ ṣe kọ́dà ànábì wa ayín sá àlẹ́ ìsàlátù wàsálàm tá a ti ṣàlàyé fún wa tipẹ́tipẹ́ pé ń padà bọ̀ nígbẹ̀yìn ayé ànábì wa ayín sá yìí náà àlẹ́ ìsàlátù ẹ̀sìn ànábì náà ní ó tún padà wá sí kínní ní ó tún padà wá sí eléyìí jẹ́ kó yé pé a gbọ́dọ̀ nígbàgbọ́ pé àwọn tíra tí wọ́n para wọn rẹ̀ yìí wọn ò takora wọn òdodo sì ní pé wọ́n para wọn rẹ̀ torí pé ọlọ́run bàálà ó ti su eléyìí hàn wá àti fún wa ní ẹ̀rí lérí ẹ̀ lóríṣiríṣi nínú àwọn nǹkan tí a tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí lára àwọn ọ̀rọ̀ tíra nípa ọlọ́run ọba subhanahu àwọn tíra ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ fáwọn ànábì rẹ̀ tó ní kó wá fi jẹ́ ìmọ̀nà fáwọn tá a jẹ́ ẹrú rẹ̀ ni pé ọtọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa ká nígbàgbọ́ pé anna naskal kuraani báàdì àyàtì hìbì báàdì hakun nípa pé kuraani ti ń para wọn rẹ ìyẹn ni pé níwà náà àwọn nínú alukuraani kẹrin kan máa ń pa àyà kan kan tí ó máa pa àyà kan rẹ pé báyà kan ṣe ń pa àyà kan rẹ nu kuraani ni kò sí rẹ̀ ń ṣẹlẹ̀ ni bó ló sì fún wa náà alukuraani nípa pé àwọn àyà kan mọ̀ pa àyà kan rẹ̀ kẹ́rin kan mọ̀ máa wò pé àyà eléyìí tako eléyìí náà kí ló wáá jẹ́ tó fi ń para wọn léṣe bọ́lọ̀ náà lọ sọ gbogbo ẹ̀ hmm, ó wọ ọlọ́run ọba láti ṣe bẹ́ẹ̀ ni tí a rí àwọn ẹ̀rí tó jẹ́rìí sí i nínú àwọn ẹ̀rí tí ń bẹnu kọ̀ránì tó júwe sí eléyìí òun náà ni ọ̀rọ̀ tọ́lọ́wọ́n bá sọ nínú sọ́rọ́tò bákọ́rà àyà one oh six bákan náà ọlọ́wọ́n ọba tún sọ nínú sọ́rọ́tò nahali àyà one oh one nípa pé ọlọ́ni wáyé dábàdálínà àyà tánmẹ́kánà àyà ọlọ́run ní táwọn ọlọ́run ọba subahana wàtàhálà tá a bá fi àyà kan rọ́pò àyè àyà míì tá a fi wọ́n rọ́pò ara wọn tá a gbẹ́dájọ́ kan jù sílẹ̀ ta ní kẹ́ mọ́ lò dájọ́ míì wọ́n ń sọ. bákan náà nínú àwọn ìgbàgbọ́ wa tí a tún gbọ́dọ̀ ní sí àwọn nǹkan yìí òun náà ni pé alẹ́ ẹ̀yìn ti kọ́ọ̀dù a gbọ́dọ̀ nígbàgbọ́ pé alukóraani tẹ̀rí o láyà àti báàdáhù kìtàbùn yansakuhu a gbọ́dọ̀ mọ̀ pé kò sí tíra míì tó tún lè wá lẹ́yìn kùránì tó tún wá parí mọ́ a sì gbàgbé kùránì yìí kò lè yé padà mọ́ kò sì lè chéǹjì òfin nù rẹ̀ ò lè chéǹjì bí ó ṣe wà ní tí ó fi dàlìkì àmọ́ ọlọ́run bàálà torí pé ọlọ́run bàálà sọ fún wa náà kùránì pé iná náhànú na zali na dékìrọ̀ wà iná láwo làhàfíìsùn ọlọ́run láwo ọlọ́run ọba àwa la sọ kùránì yìí kalẹ̀ àwa nọ́ọ̀sì láàmú mójútó gbogbo àwọn mùsùlùmí gbọ́dọ̀ gbà pé kùránì bó ṣe wà yẹn o kò sí tíra kan tí ó tún wá parí mọ́ òun náà lòpin àwọn tíra ọlọ́run ọba láti ọ̀sọ̀ kalẹ̀ kásì gbàgbé gbogbo tí mẹ́nu rẹ̀ kò lè change ẹwùjọ́ táwọn èèyàn ti ń dọ́gbọ́n tí wọ́n ti ń dọ́gbọ́n lọ́tún lọ́sì láti máa ba kùránì jẹ́ láti change tó wà nù rẹ̀ pàtà àwọn èèyàn ti ha sórí ta dẹ̀ ti kọ́ kalẹ̀ àwọn èèyàn padà káwọn náà ní pé wọ́n tún ti gbé kùránì kan jáde wọ́n tún ṣe nǹkan báyìí torí ẹ̀lẹ́fi pé kùránì ti ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí lónìí kò kí ń yàtọ̀ síra wọn táwọn ọ̀tá bá dètè tán bá tún mú mu wá fún wa ọlọ́run bá subahana wa ta'ala ìyẹn máa tètè máa fi àwọn nǹkan yìí ìyẹn máa fi hàn sí wa nínú àwọn níta agbọ́dọ̀ tún nígbàgbọ́ sí òun ni pé agbọ́dọ̀ nígbàgbọ́ lápapọ̀ wọn wọn a dẹ̀ tún gbọ́dọ̀ nígbàgbọ́ sí wọn ní pé ká wọn lẹ̀ ìyẹn ni pé àgbàpọ̀ ọlọ́run a tún wá nígbàgbọ́ sí wọn ètò ọlọ́run sọkalẹ̀ fún eh, musa àmọ̀ pé tàwọ̀rọ̀tà ní jẹ́ tàwọ̀rọ̀tà ní jẹ́ ètò ọlọ́run sọkalẹ̀ fún isa àmọ̀ pé ìjìnlẹ̀ ni zaburọ̀ àmọ̀ pé tànàbí dàhùdù sọ́fù ibrahim àti musa àmọ̀ pé musa ni gbogbo àwọn kan yìí la gbọ́dọ̀ nígbàgbọ́ sí lára ta tó gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni pé ń bẹ nínú àwọn tíra yìí èyí tó ṣe pé wọ́n ń bẹ dèsè bíi kùránì ń bẹ dèsè a sì tó èyí tó ṣe pé àrímọ́ bíi zàbúrà kò sí zàbúrà mọ́ lérí ilẹ̀ ayé o ó ti lọ àgbè rẹ̀ rí zàbúrà mọ́ ó ti lọ gbogbo ìtàn máa ń kàkà kí tán ní pé zàbúrà ni ìrọ́ ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o kìí ṣe tíra ọlọ́run ọba nìyẹn àwọn èèyàn náà ṣe kínni àwọn ni wọ́n àwọn ni wọ́n hùn yín ṣàbúrà ti lọ. bákan náà a tún gbọdọ̀ gbà pé mẹ́rin àwọn tíra yìí kútùbù muharrafa muharrafa èyí tó ṣe wọ́n ti yí padà wọ́n ti tọwọ́ bọ̀ nínú bíi ọ̀yẹ̀ bíi taurat wọ́n ti tọwọ́ bọ̀ nú bíi injil wọ́n ti tọwọ́ bọ̀ nú ní ìbámu sí tọ́lọ́wọ́n ọba subahana wataala tọ́sọ fún wa nínú alukur'an kẹrim gbàtọ́lọ́wọ́n bá sọ nípa àwọn àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn yahudi ọlọ́ni mina lẹ́dínà haadu nínú àwọn tí wọ́n ti tí wọ́n ti jẹ́ yahudi yoharifuna kẹ́lìmà amma wàdíhì àwọn tó ṣe pé wọ́n máa ń chẹ́ǹjì ọ̀rọ̀ ọlọ́run ọba kó láàyè rẹ̀ wọ́n gbèsè nǹkan mi ọlọ́run tó sọ nípa àwọn nàṣọ́ra náà ọlọ́run yẹ ahlal kitab ọlọ́run lẹ́yìn tá a fún ní tíra kọ́díjà akumrọ́sọ́lọ́nà yorùbá ọlọ́run ní ànábì kan ti wá ba yín látọ̀dọ̀ àwọn ọlọ́run ọba àlá tí ọmọ ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ṣe pé kíni ẹ̀ ń tọ́jú pamọ́ nínú tí rọ ọlọ́run ọba ajẹ́ pé wọ́n ń tọ́jú àwọn kankan pamọ́ àwọn tí wọ́n jẹ́nà sọ̀rọ̀ àwọn tọ́jú àwọn kankan pamọ́ wọ̀yá fún ankẹ́fẹ́ rẹ̀ ànábì yóò sì dákẹ́ nípa àwọn nǹkan míì tí ò ní sọ̀rọ̀ ní orí rẹ̀. eléyìí ní fi ń yé wa pé ń bẹ́ẹ̀ nù àwọn tíra èyí tí wọ́n ti tọwọ́ bọ̀ tí wọ́n ti yí padà níṣẹ́ ń bẹ́ẹ̀ nù rẹ̀ èyí tó ti bẹ́ kẹ́ni ó ti lọ táàrí mọ́ torí ẹ̀ níwọ̀nba sókè àwọn ìgbàgbọ́ yìí la gbọ́dọ̀ ní sí àwọn tíra ọlọ́run ọba kọlọmba subhanahu wa ta'ala kọmọsá sàlékún ìdúró tí wa kọlọmba kó sí eléyìí náà kan náà àwọn sẹ́rẹ̀ wa láyé ń bí àtẹ̀lẹ́ kìámà subhanahu wa ta'ala wa bihamdik ashadu allah ilaha illa anta astaghfirullah Oh, adúpẹ́ fún allah subhanahu wa ta'ala àsìkí àwọn ọmọdé wa lórí àwọn àlàyé ọ̀rọ̀ tí wọ́n ṣe fún wa yìí ọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ìgbàgbọ́ òun ní tí wọ́n ṣe lálàyé fún wa yìí abẹ́lẹ́wọ̀n bá kó mọ́ ṣàfi iye wa ká yé ju bá ṣe sọ fún wa lọ gbogbo mímúlò rẹ̀ kọ́lọ̀ mọ́ ṣàṣe rọrùn fún wa ìta dì sọ́kàn ni ìta mọ̀ fi ṣiṣẹ́ ṣe ni kọ́lọ̀ bá kó mọ́ ṣàjẹ́ kí ó rọrùn fún ẹnìkankan wa ẹjá pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ọmọdé wa láti béèrè ìbéèrè zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five ẹjẹ́ àmọ́ retí hadiyu nabi imana nabi ní àárọ̀ la pẹ̀lú ògọ́lọ́ orúkọ mi ni musaddiq ibn zakariya ibn sa'ad ọmọdúnwà fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.